بسم الله والحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه akínyìn lé èyàn olùgbọ́ wa káàbọ̀ sórí àkọ́tún ètò Al-Ilmu Nurun ètò tí a ti mọ̀ bí ẹmu owó tó ń dé sí ti gbọ́ wa ní ìkànnì ní déédéé àkókò yìí láti gbà tí oṣù Ramadan tí yóò tún bẹ̀rẹ̀ Abu Sumayya Murtada Alim òní orúkọ tèmi Imam wa Sulaiman Hamza Abu Ahmed àwọn náà tún wà bí pẹ̀lú mi àjọmọ́ àmú ètò wa lónìí tá a bá gbàgbé lánàá arigun ti ṣàlàyé fún wa ntọ́lọ́mọ bàríkì ọlá tó fi ròyìn anábì sallallahu alaihi wasallam ìyẹn ní ìwà ìwà ọmọlúwàbí ìwà dáadáa lẹ́ni a tún tẹ̀síwájú lórí kókó ọ̀rọ̀ yìí kan náà ni ṣùgbọ́n tí ó tún gba ọ̀nà míì yọ nígbà tí mọ́mọ́ mọ́ ṣàlàyé fún wa àbẹ̀ ọlọ́run kó jẹ́ kí n tí wọ́n bá sọ fún wa kó ṣe wá ní olówó ibi àǹfààní. àwa ní ìbéèrè àbí àti ẹ̀fẹ́ béèrè káwá ìdí lórí nǹkan míì ìtàn yìí àbí nǹkan míì tí wọ́n ti ń sọ ọ́ tẹ́lẹ̀ náà ká pe nọ́mbà tí a ti mọ̀ tá a máa ń pè yẹn zero eight zero two seven two seven four one one two àbí kẹ̀ka tẹ àtẹ̀ránṣẹ́ sí àjọ tí a mọ̀ sí mọ́kàsó kọ́lébù sẹ́yìn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí àjọ náà ó wà ní jọ̀ǹkú àmúdá ní ìbàdàn wọn bí bisimilayi nù. salaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. alhamdulilayi rabbil alamin wa salatu wa salaam ala Rasulillah wa baad. adé ọpẹ́ fun Ọlọ́run ba àtọ̀rọ̀kẹ́ fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala ròyìn pẹ̀lú ẹni tí ó ní ìwà tí ó dára jùlọ ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ̀sá bá ní ṣe àlékún kẹ́ fún anabi wa náà àtàwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala á máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tí a ti dẹ́nu lé nídàálẹ́kọ̀ọ́ tí ó kọjá ọ̀nà ìní pàtàkì ìwà dáadáa nínú ẹ̀sìn Islam anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní innama bu'ithtu li utammima makarima al-akhlaq ntọ́lọ́ba ìtòrí ẹ̀ gbóhùn kalẹ̀ òun náà ni kóun lè wá mú ìwà rí ìwọ ọmọlúàbí kóun lè wá mú di ògóńgó lọ fi jẹ́ pé nínú nta fi máa wòye mùsùlùmí òun náà ni wà ẹni tó bá jọmọ lẹ́yìn anábì muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ jẹ́ oníwà rí ìwà táwa fẹ́ mẹ́nu bàlẹ́ ni ó jẹ́ nta lè pè ní ìṣesí ọlọ́run ọba gan subhanahu wa ta'ala pẹ̀lú àtàrà ọlọ́run ọba subhanahu wa ta'ala ni láti mú ẹ̀kọ́ yìí a tún mú ẹ̀kọ́ yìí náà bákan náà látara anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó bá ti níwà tá ń sọ yìí ó ti takò tọ́lọ́run ó ti takò anabi muhammad sallallahu alayhi wa sallam kí ni wà náà náà ni khuluqu rahmati wa ra'fa òun náà ni ìwà àánú ìwà àánú àti ìwà ìkẹ́ni ọlọ́run subhana wa ta'ala ọba olówó wa ọba aláàánú ni ọba oníkẹ́ni lọ́n jẹ́ pé tá a bá wo àwọn orúkọ ọlọ́run ọba subhana wa ta'ala tá a bá wo a rí orúkọ bíi arrahman a rí arrahim a rí arrauf nígbà pẹ́ ni arrahman àti arrahim àwọn àfọwọ́ ní mímọ́ ẹ̀sìn wọ́n ló kọ méjèèjì yìí mushtaqani min arrahman wọ́n fà wọ́n yọ látara ń tà mọ̀ sí ìkẹ́ torí ẹni tí wọ́n bá fẹ́ tó arrahman wọ́n ní tá a pẹ́ ni arrahman gẹ́gẹ́ bí orúkọ ọlọ́run òun náà ni dhurrahmati alwasi'a ọba oníkẹ́ tó gbáàyè ọba tó jẹ́ pé ìkẹ́ rẹ̀ kò máa là kò síbi tí kẹrì òde. wà rahim tábà pé ọlọ́run bá ní arahim ìtumọ̀ rẹ̀ òun náà ni dhurrahmati alwasila ọba tó jẹ́ pé ẹ máa ń fi ìkẹ́ rẹ̀ ó máa ń fi ṣe kòǹgẹ́ ẹrú ó máa ń fi sọ̀kan ẹrú kọ́lọ́n kó má sáàfi ìkẹ́ rẹ̀ kó má sáàfi sọ̀kan wa ó túmọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba olówó wa ọba oníkẹ́ni ẹgbẹ́ gbólóhùn bisimilayi rahman rahim àlìmáwé lójúmọ́ gẹ́bí mùsùlùmí nínú òun wa aṣọ jẹ́jẹ́ kódà nínú àyàtà kínú alukur'an alkarim nínú suratul fatiha àgbọ̀dọ̀ maka arrahman rahim ẹ̀kọ́ tó yẹ kí lè máa kọ́ wa òun náà ni ká mú nínú ṣíṣe ọlọ́run ká mú nínú ìwà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó jẹ́ ìwà kẹ́ ìwà àánú nínú alukur'an alkarim tàbá wọnú suratul a'raf ayah one hundred and fifty six ọlọ́ọ̀bà olówó wa ó ń ròyìn ààrẹ bí kẹrẹ ṣe gbààyè tó ó ní wa rahmati wasi'at kulla shay ọlọ́mọ ní ìkẹ́ mi ìkẹ́ tó kárí gbogbo nǹkan ni kódà tó fi mọ́ ọ̀tá ọlọ́run tó fi má kèfèrí ìkẹ́ ọlọ́run bá dórí ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi law kanati dunya ta'dilu inda allahi janaha ba'udah anabi tó bá pé ayé tó bá gbé wọn lọ́dọ̀ ọlọ́run tó ìyẹ́ alábì kẹfẹ́rí ò bá tí rí gẹ omi kan mu ṣùgbọ́n látara àkẹ́ ọlọ́run ẹni tí ń yapọ̀ ọlọ́run tí ń takòtò ọlọ́run tí ò gbọ́dọ̀ sọ ọlọ́run ọba ní ẹnu tí ń takọ gbogbo ntọ́lọ́run ọba subhanahu wa ta'ala làkalẹ̀ nínú alukoranu karim ọlọ́run bó sùn máa fún rẹ̀ níbẹ̀ ní jíjẹ àti mu kò sí ti ń jẹ́ kó jú bẹ́ẹ̀ ju pé ọ̀bọ oníkẹ́ ìní ọlọ́run ọba subhanahu wa asdaru ala adha yasma'uhu min Allah anábì kò sí ẹnì kankan tó jẹ́ pé ó lè máa farada ó lè lé ẹ̀mí ìfarada lórí ìwà àgọ̀ tí ń tàtọ̀dọ̀ ẹ̀dá kan bọ́ sọ́dọ̀ rẹ̀ anábì kò sí rẹ̀ nìyẹn nínú ẹ̀dá àfọlọ́n tó dára náà anábì wa ṣàlàyé anábì ni yushraku bihi wa yuj'alu lahu al-walad àwọn kan ẹlẹ́bọ̀ làwọn tí ń pe ọlọ́run ọba tí ń bọ ọ̀pẹ̀ ọlọ́run àwọn ẹlòmíín ń pe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti yẹ bímọ tó ti bẹ́ẹ̀ ànábi fayarzuquhum wa yu'afihim tòun ti bẹ́ẹ̀ ọlọ́run fún wọn lálàáfíà wọ́n lo àlàáfíà ara bákan náà wọ́n tún máa ní ọlọ́run tún máa fún wọn nípèsè ìjà tìǹà eléyìí ń fi hàn bọ́lá ọba subhanahu wa ta'ala bó ṣe jẹ́ ọba oníkẹ́tò bẹ́ẹ̀ ni lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ ọba ránṣẹ́ wa ọlọ́ọ̀ba tó ní ànábì gangan tó dáa iná lórí rẹ̀ pẹ̀lú kẹ́ ọlọ́ọ̀ba ní ẹni tí máa ń kí àwọn ọmọ mi nínú àfọwọ́gbà sheikh abdulrahman ibn nasir asaadi nínú tafsiru wọn lábẹ́ àyà yìí pé anabiwa muhammed ẹni tó jẹ́ oníkẹ́ aláàánú fáwọn ọmọ mi nínú wọn ní anabiwa muhammed shadidu rahmati shadidu rafati wa rahma ẹni tó di ògóńgó nínú ẹni tí máa ń láàánú yẹn ni àánú ẹ ìkẹ́ rẹ̀ fáwọn mùsùlùmí ó dógóńgó ó ní arhamu mi wà nídìí yìí kódà ìkẹta nàbí sọlá àsọláńkẹ àwọn amòmìnì àti àánú tó ní fún wa ó ju èyí táwọn òbí wa ní fún wa lọ lẹ́yìn anábọ̀ muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọn lára ọkùnrin kan á rí àkọọ́lẹ̀ yìí nínú adabul mufrad ti imam bukhari wọn ní arákùnrin kan ó wá sọ́dọ̀ anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam wa ma wò sabiyyun lahu yadumuhu ila sadrihi arákùnrin wa ń bí ọmọ rẹ̀ kékeré dání wọn bẹ̀rẹ̀ sí ra ọmọ ìmára bó ṣe bẹ̀rẹ̀ sí ra ọmọ ìmára anábì sallallahu alayhi wa sallam wá dojú kọkùnrin ànábì tẹ àhámùhù òun fi àánú òun fi ìkẹ́ òun fi hàn sọmọ ikọ́ arákùnrin nínú ó níbẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam sọ pé fallahu arhamu bika minka bihi wa huwa arhamur rahimin ọlọ́ọ̀ba olówó wa ó láàánú ó níkẹ́ tí fi ń kẹ́ wa tó ju bí wọn náà ṣe ń kẹ́ ọmọ yẹn lọ ó túmọ̀ sí pé kékeré nìkẹ́ tí wọ́n ń kẹ́ ọmọ yẹn nínú kí àtàánú ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala torí ẹ̀ ló jẹ́ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà oníkẹrin torí pé ọba tó da gangan òun náà ló fi ìkẹ́ ló fi àánú ló fi sí lára ló fi sí lórí ẹ̀mí tí wọ́n ń lo ìkẹyìn náà pẹ̀lú àwọn mùmínì gẹ́gẹ́ bá ṣe padà máa rí nínú àdéhìsì ti abdullahi ibn amr ibn al-as radiyallahu ta'ala anhu ó ń ṣe ńlá sallallahu alayhi wa alihi wa sallam ó ń gbà wá níyànjú ó ń sọ pàtàkì fún wa bó ṣe ṣe pàtàkì ká láàánú ọmọnìyàn àti gbogbo ẹ̀dá tó lọ́ndà anábìrin arahimon yarhamuhum rahman anábìrin bíi ẹni tó bá níkẹ́ tọ́nà bá máa kẹ́yìn tí máa máa ń láàánú ọmọlàkejì ọlọ́run ọba ọba arahman ọba oníkẹ́ jùlọ òun náà ni ó kẹrù ẹni bẹ́ẹ̀ ó túmọ̀ sí káni tí kì í bá kẹ́ ẹ̀dọ́ ọmọlàkejì ọlọ́ọ̀bù oníkẹ́ òun náà nínú àdéhìsì ti Jarir ó ní anábìrin Muhammad sallallahu alayhi wa sallam ara kọ́ lè lè Imam Muslim àtọ̀dọ̀ Imam Ahmed قال النبي محمد لمن لا يرحم الناس لا يرحمه الله عز وجل ẹni tí kìí bá kẹ ọmọ làkejì ẹ̀ ọlọ́run ní kẹwọn kí là ń pè ní kẹ ìkẹ́ náà ni kó jẹ́ pé kí dáadáa kálà àti máa ṣe dáadáa sáwọn ọmọ làkejì kálà àánú ẹlòmíín bẹ tó ń ti yó kò ọmọ làkejì tó ti rí kò ọmọ làkejì a máa ní owó lápò tiẹ̀ tó fẹ́ fi lọ gbọ́ bùkátà tí ó pàtàkì ọmọ ó sì máa kú lọ kò ní gbọ́ ìnirú sísìn báyìí torí ní tá à ń pè ní ìkẹ́ tá à ń pè ní àánú òun náà ni èèsàn lòlẹ̀ xeyir ìlàlùkẹ́yìn òun náà ni ká máa gbìyànjú kí dáadáa kó máa ti àtọ̀dọ̀ wa bọ́ sọ́dọ̀ ẹnì kejì ẹni tó wà nínú ìbànújẹ́ ká mú kó ìkẹ́ni yẹn anabi wa sallallahu alayhi wa sallam ó ní màá nafasa a muslimin kurbata min kurabi duniya nafasa allahu ani kurbata min kurabi yawm al-qiyamah nínú àdéhùn imam muslim anabi ní ìbànújẹ́ ọkàn tàbí ìbànújẹ́ ara ẹni tó bá mú kan kúrò fún mùsùlùmí láyé tó bá jẹ́ ọ̀gbìn dàlùkìyàmà ọlọ́run mú dààmú yóò mú ìbànújẹ́ kúrò náà fún náà n tá à ń pè ní kẹ́ni pé ká mú ìbànújẹ́ kúrò fún yàn ká mú ìbẹ̀rù kúrò fún ẹni tí ń bẹ̀rù ká mú ìpayà kúrò fún ẹni tí ń páyà ká mú òṣì kúrò fún ẹni tó sì ń bẹ lára rẹ̀ tọ́lọ̀bà subhanahu wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tàbí ọ̀rẹ́ rẹ̀ radiyallahu anhu ara kọ́lẹ̀ lọ́dọ̀ mọ́mọ́ Abu Dawud àti mọ́mọ́ Tirmidhi anábì ní sallallahu alayhi wa sallam la tunza rahmatu illa min shaqi anábì ní àánú kò ní kú lọ́kàn ẹnì kankan àfọlórí ibú ẹ̀dá ó tún àsìkò ẹni tí ò bá ti láàánú ọmọlàkejì anábì sallallahu alayhi wa sallam ó júwe ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olórí ibú masalan ẹnìkan wá bá ẹ dákun ẹ mi ẹ dákun ẹ mi ìyẹn wá gbójú gbẹ́yìn tó sì láǹfààní àti ṣàánú ẹni bẹ́ẹ̀ anábì kò sẹ́ni tí ó gbèrú ojú yìí tí ò ní láàánú ọmọlàkejì láti yọkùn nínú ìṣòro láti ràn án lọ́wọ́ àfẹn tó bá jó lórí ibú ẹ̀dá kọ́lọ̀ kó má ṣe wá lórí ibú lókè tá a bá wò ayé anagba Muhammad sallallahu alayhi wa sallam ó kún fún àánú ó kún fún ìkẹ́ ọmọnìyàn àkọọ́lẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ nínú ahadith tánàbí sallallahu alayhi wa sallam sọ pé anábì ní inni la adkhulu fi salat anábì ní màá máa wà nínú níjọ́ mi fa uridu an utawwila tí màá ti lọ́kàn pé ìran tí mo fẹ́ kì í ń sèké tí ó gùn níwọ̀nba tí ó gùn tí ó gùn dáadáa anábìfà asma òbùkà àsọ̀bì táwọn ìgbà tí wàá dórin ọ̀hún anábì lòun wàá gbọ́ tọmọ yìí kì í sunkún anábì ò ti mọ̀ pé ọmọ tí ń sunkún yìí ihun tó ṣeé ṣe náà ni pé ìyá rẹ̀ ń bẹ ní mọ́ṣáláṣí tí ń kàn pẹ̀lú wa fa àtàjà wàz anábì ní màá wá kírun yẹn ní ṣókí kí leléyìí ìkẹ́ni látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ́dọ̀ ìyá ọmọ yẹn ẹkún tọmọ ń sun lórí ìrun tá sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìkẹtùn wa hàn bẹ́ẹ̀ ló jẹ́ pé kódà àwọn tí wọ́n ní àṣìṣe lẹ́yìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nípa bíbá wọn wí nípa títún wọn ṣe anábì tún fi ìkẹ́ hàn bẹ́ẹ̀ torí ẹ̀ lànàbì sallallahu alayhi wa sallam ló fi sọ á padà sínú ọ̀rọ̀ yẹn arrahimon yarhamuhum arrahman ẹni tí bá máa ń kẹ́ ẹ̀yàn ọlọ́run bá nìkan lánàá ọmọ nǹkan rẹ̀ níbẹ̀ wọ́n kílà anabi fi dáhùn anabi ní inna arahman ìkẹ́lélẹ́ yìí wà innama yurham min ibadillahi rahman ẹni tó lọ́wọ́ sì kẹ́ náà ẹni tó bá nípẹ́ àṣé nínú àìkẹ́ nínú àánú ló wà kárí ni tí ìnira ẹni tí ìnira ń bá kí ìnira yẹn náà káwa náà ó láàánú ẹ̀ níta bá lè ṣe nígbìyànjú láti yọ kúrò ńbẹ ká yọ kúrò ńbẹ bánàbọ Muhammad ṣeré ni ìkẹ́ àtàánú ànàbọ Muhammad ó tún wá kúrò lórí ó tún wá kúrò lórí èèyàn ó tún bọ́ sórí ẹranko ó tún bọ́ sórí dábà ó tún bọ́ sórí àwọn ẹrú tá a ní àtàwọn ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn. ìkànnà sọ̀hábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam á rí àkọọ́lẹ̀ yìí nínú sọ̀híhù lọ́dọ̀ ọmọ Muslim à ń porúkọ ẹni ní Abu Mas'ud wọn lárakùnrin ọmọ ọ̀dọ̀ rẹ̀ wá ṣẹ́ níjọ́ kan wá bẹ̀rẹ̀ sí náà ànábì wọn pé elam Aba Mas'ud rẹ̀ Abu Mas'ud lọ́ọ̀mà rẹ̀ Abu Mas'ud jẹ́ kó yé ọ ànábì أن الله تعالى أقدر منك عليك على هذا الكلام الله سبحانه وتعالى wa ta'ala ọwọ́ rẹ̀ ká ọ ju bí ìwọ náà bọ́wọ́ rẹ̀ ṣe ká ọmọ ọ̀dọ̀ yìí lọ. lókè tí kìí bá sànù ọlọ́run lórí rẹ tọ́lọ́run bá fẹ́ fi gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo àìṣedéédé rẹ tó bá fẹ́ fi bì wọ́n náà ó níbi kankan tó sàsìn wájú ọlọ́run kí lélẹ̀ kí ni tó kọ́ wa ó kọ́ wa pé ká làánú àwọn ọmọ ọ̀dọ́ wa nínú àkọọ́lẹ̀ mi ànábì wa sallallahu alayhi wa sallam ànábì àwọn ọmọ ọ̀dọ́ yín fala tukallifuhum ma yaglibuhum ní tọ́ba ju agbára wọn lọ ẹ má gbé fún wọn àwọn ọmọ tí ń sùn ọmọ ọ̀dọ̀ nìkan ni ó máa ṣe wàhálà látàárọ̀ tí ilé òfin sùn nítorí pé òun sanwó oṣù fún eléyìí wàhálà mi kò sínú súnà tàn nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam abẹ láti sọ pé kódà tó fi mọ orí ẹranko ànábì fàánú hàn sí wọn ẹ jẹ́ ká lọ sínú hadithi ti abdullahi bin masoud radiyallahu ta'ala anhu ara kọ́lẹ̀ yìí lọ́dọ̀ mọ́mọ́ al-bukhari inú adab al ara ari lọ́dọ̀ mọ́mọ́ abu dawud abdullahi bin masoud radiyallahu anhu ó ní kúnnà máa Rasulillah sallallahu alaihi wasallam ọlọ́run wà pẹ̀lú ànàgbà Muhammad ní rìn àjò kan ìrìn àjò táwọn wà yìí ànàgbà wà lọ́dọ̀ bùkátà kan kánàbí ò tó dé àwọn wá rí xọ́márọ̀ kan xọ́márọ̀ yẹn ẹyẹ kékeré kan ní dẹ́bẹ̀ ẹyẹ kékeré yìí ó ní ọmọ ọmọ ẹ̀ méjì bí ká sọ pé òròmọdìẹ méjì ó wà pẹ̀lú ẹ̀ àwọn sábẹ́ bá kó òròmọdìẹ nígbà tí wọ́n kó ńlẹ̀ nígbà táwọn àgbèdè wọn làwọn ẹ̀bùn wa sọ pé màfàjà àdìhì ìdòwàlàdìhà ó ta ló kó ọmọ ẹyẹ yìí rodo walada ha ilayya anabi ni ẹlọ dọmọ ẹfọ mẹfọ kelele kẹlá tọdọ anabi wa muhammad sallallahu alaihi wasallam lórí àwọn dáàbà lórí àwọn ẹranko lànàbí sọ pé lànàbí fèrè arákùnrin kan níjọ́ kan nínú àdìsí abdullahi ibn umar ó ti dẹ́ran dùbúlẹ̀ ní wọ́n ń kọ́ ọ̀bẹ lójú ẹ̀ anabi ni afala qabla hànà kilo ló fà tó ti ṣe lé ìkú tó dẹ́ran dùbúlẹ̀ àtòrídùn àǹtòmí ìtà àmọ̀ òtàtẹ́yìn anabi sọ fẹ́ kó kú ni ojo tí ó ti wà lára rẹ̀ àti ìbànújẹ́ tí ó ti wà lára rẹ̀ pé ọ̀bẹ wọn ní ojú ni màálù ń rọ ọ̀bẹ ọ̀dá lọ́rùn kélélé látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bí kò ṣe ìkẹ́ mùsùlùmán lẹ́nu ìkẹ́ látún zawọ̀ rahmatu illa min shaki ẹni tí ò bá lẹ́nu ní ìkẹ́ tí ò bá láàánú ọmọlàkejì anábìíní olórí gbogbo ẹ̀dá olórí gbogbo ẹ̀dá nìyẹn kọlọ̀bà subhanahu wa ta'ala kó má sàn ṣe ẹnì kọ̀ọ̀kan wa náà kó má wa lẹ́yìn ẹnì kẹ́ kó lè àwa náà. اللهم ارحمنا اللهم ارحمنا برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك